ẹ káàbọ̀ sí utilitarian tv nínú fídíò yìí màá máa fi hàn wá bí a ṣe máa ń fi background tuntun sí ara picture tí a crop bó la ṣe máa ń ṣe pẹ̀lú CorelDRAW màá máa fi hàn wá nínú fídíò yìí so ẹ dákun ẹ máa bá a kálọ. nǹkan tí a máa kọ́kọ́ ṣe ni a select size yẹn ni pé a fún iṣẹ́ wa ní size tí a bá ń fẹ́ either a4 àbí a5 àbí a3 any size tí a bá ń fẹ́ kí iṣẹ́ wa wà wọn la máa select so a select rẹ̀ lókè ní ibi bí ẹ rí i pé ibi the pen ti ń change size so tí a bá ti click ẹ select bóyá a4 lẹ́ ń fẹ́ ni àbí a3 anyone so mo choose a5 lẹ́yìn náà ẹ double click lórí rectangle tool ẹ lè fún ní portrait àbí landscape ẹ wá pa clip àwọn image náà air right click and drag sórí rectangle ẹ ṣe bẹ́ẹ̀ fún íméjì ẹlẹ́ẹ̀kejì náà ẹ wá edit power clip object náà ẹ di control mọ ẹ wá click lórí image náà so yóò edit so tẹ́ bá ti wọ bẹ̀ ẹ wá arrange àwọn picture yín bẹ́ẹ̀ sì fẹ́ kó wà so wọ́n mọ arrange yìí so background yìí yóò wà ní ẹ̀yìn image yìí so máa gbé background náà sí ẹ̀yìn image ẹ pé background náà ó cover picture náà lẹ́yìn ìgbà tí mo resize ẹ̀ so ẹ wá tẹ shift àti down page so tẹ bá ti tẹ yóò gbé image náà lọ sísàlẹ̀ so ẹ wá finish edit content ẹ di control mẹ wá tẹ ìta níbi white space tẹ bá ti tẹ yóò finish edit content a ti wá sí òpin fídíò yìí ẹ jọ̀ọ́ tí ẹ bá ti subscribe sí channel wa ẹ bá tẹ subscribe button nísìnyí kí ẹ lè rántí láti tẹ notification bell kẹ́bọ̀ fi lè rí àwọn notification video àti wọ́n ń bọ̀ ní iwájú ẹ ṣeun gidi gan tí ẹ bá wo video wa á ti máa pàdé nínú fídíò tí ń bọ̀ níwájú ó dàbọ̀.